واشهد ان محمدا عبده ورسوله بلغ الرساله وادى الامانه ونصح الامه وتركها على المحجه البيضاء ليلها ونهارها سواه لا يزيغ عنها الا هالك صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدوكو يا أدو الله الله باتي يا توسي أترى إكاتي محمد kí ọlọ́ba kí ó kẹ kí ó gẹ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹ́wò tó bá dìrọ̀ mọ́ Islam tí ìjọ gbèdè kọ́lọ́n jẹ́ àjọ wà nínú wọn. àlórí tí à ń bá lọ ń pa pé èwo ló lọ́lá jù nù ìbáàdà tá a sì ń sọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ipe ó dìpẹ́ǹ lórí àsìkò láwà àti irú iṣẹ́ wo la fẹ́ ṣe òní ó dìtà mí pé èwo ló lọ́lá jù lásìkò jihad jihad ló lọ́lá jù láti pé kéèyàn lọ́ọ́ pàtàkì jùlọ tí ìmọ̀n bá ti pèpè sí òun náà ni a ṣe àyẹ̀wò rẹ̀ lánàá bẹ́ẹ̀ náà sì ni tí àlejò bá bá ní inú tó dáa náà ni ká ṣe ìwọ̀ tí ànábì sallallahu alaihi wasallam tó ní ká pé fún nípa pé ká tọ́jú rẹ̀ ká gbà á lálejò ọwọ́ àpọ̀jù ọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀ta bá tún gbà lálejò sí kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì sallallahu náà advice òun náà pé kọ́mọ́ di wàhálà síyẹn lọ́rùn kó wá nǹkan míì ṣe bẹ́ẹ̀ náà sì ni ìtọ́ba ìnáwó lórí fámílì ọjẹ́ tó ṣe pàtàkì lásìkò tí ó bá yọ ká ṣe ó náà ní tọ́lọ́lájú ká mọ̀ pa bísí pẹ̀lú nǹkan míì ipa ẹ̀sìn kan là ń ṣe lọ́wọ́ àbí dáwà kan là mójútó lọ́wọ́ là láàfin ní gbọ́ bùkátà tiwọn náà ní àsìkò sàhárì ìyẹn ìdáta ìkànnì nínú òru táǹpé ní wákàtí sahar àwọn onímọ̀ máa ń sọ wípé ní tí wọ́n fi ń pè sahar láti fi síhìrù ní èdè lárúbáwá ìmọ̀ ń dàbí ìdánì oorun máa ń wọra dáadáa ńgbà náà ìyọ̀ní màsìkò tí ó fi tán ẹ̀ńtọ́lọ́mọba fi ṣe kò ń gẹ́ lásìkò yẹn kó bísí pẹ̀lú òórùn lásìkò náà lọ dáa jù kó dìde inú ọmọ bí ṣaitan pé ọkùnrin tó dìde lásìkò sàárì kọmọ kírun fún ọlọ́run kọmọ ka Qur'an kọmọ ṣe àdúà kọmọ ṣe àdíkìrì kó sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istighfar ìyẹn lọ́lọ́lá jù ní táìmù yẹn nítorí ọ̀rọ̀ tó wá nù sọ́yìn Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Huraira ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé yanzilu rabbuna tabaraka wa ta'ala kulla laylati ila as-sama'i ad حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطي فأعطيه ومن يستغفرني فأغفر له أني الله بالك bàálíkì ọlá سكالي، ń sọ̀kalẹ̀ ní gbogbo òru kọ̀ọ̀kan sí sánmà ilé gbólóhùn tó jù sí ọlọ́run sallallahu alaihi wasallam tó lò yẹn pé ìmọ̀ ń sọ̀kalẹ̀ nazala nínú èdè lárúbáwá sísọ̀kalẹ̀ ní jẹ́bẹ̀ àkídà ahlus sunna wal jamaa ó ní pé má rò pé bíi tiẹ̀ ni o tó bá ti fi wé tiẹ̀ ọ̀fọlọ́run wí ẹ̀dá nìyẹn ìsọ̀kalẹ̀ tó yẹ pé òun nìkan ló mọ bóun ní ṣe sí ẹ̀ ìsọ̀kalẹ̀ tó sì jẹ́ pé ń sọ̀kalẹ̀ sánmọ̀ ilé ayé ní ìdáta òru ìkànnì ọ̀wà ní wípé ajẹ́pọ́lọ́hùn ní kúrò ní sánmà kò ní kúrò ní sánmà mọ́nú o sánmà ilé ayé kò ní kúrò bẹ́ẹ̀ mọ́nú torí pé ìdáta akányìn tiwa ó yàtọ̀ sí àwọn tí òòrùn tó ń ṣẹ̀ṣẹ̀ lọ bá ó yàtọ̀ sí ti àwọn tí òòrùn ti kúrò lọ́dọ̀ wọn rẹ̀ dì ajẹ́ pé ìdátọ̀ òru ń gbogbo àyọ́mọ̀ wà ní sánmà ilé ayé ni ajẹ́ pé áàfì ilẹ̀ ó ti kọjá làákàyè tiwa so ọlọ́run ọba àlekẹ́ ọlá ó sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé ní ìbámu sí títóbi rẹ̀ àti lọ́nà tó kù nìkan ló yẹ òtí ọlọ́run sàṣàlà sọ pé ní ìdáta ìkànnì yọ wàá máa pé ta ni yóò bẹ èmi ọlọ́run tí ó tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n jẹ́ pé rẹ̀ ta ni ó tọrọ ta ni ó pè mí tí ń jẹ́ rẹ̀ ta ni ó tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún un ta ni yóò ṣe kí ni yóò wá àforíjì lọ́dọ̀ mi kí n foríjì kọ́lọ́dàgún sàṣàmójúkò fún wa kó ṣe àsìkò náà rọrùn fún wa tá a fi lè máa dìde kírun fọ́lọ́run onínú èyí tó tún lọ́lá ju inú nǹkan tó bá ṣe yí pé ọmọ akẹ́kọ̀ọ́ ní ń béèrè ìbéèrè àbí ìtọ́sọ́nà àbẹ́ ẹni tí ọmọ nǹkan nípa àlámọ̀rí ẹ̀sìn ní ń béèrè lọ́wọ́ ẹni tó nímọ̀ sí ń tọ́ lọ́lá jù lásìkò òun náà ní kọ́ dá lóhùn kó sì fi kọ́ ọ kèsì pé a sọ pé ṣe sùúrù náà mọ̀ ń sàtìkiri lọ mọ̀ ń ka Kùránì rárá o ìtọ́lọ́lá jù lásìkò yẹn òun ní kó ṣe tààlíìmù kó fún ẹni ẹ ní ẹ̀kọ́ lórí tí ó béèrè fún kò sí èméjì ń pa pé ọlátọ́pọ̀ ní ń bẹ nídìí eléyìí torí pé ànábì wa sallallahu alayhi wa sallam inú àdéhìsì tí muslim gbà wá àtàwọn míì inú àṣàbù sunan látọ̀dọ̀ Abu Hurairah ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi sọ pé man da'a ila hudan kana lahu minal ajri mithlu ujuri man tabi'ahu láyán kóso dáálíkà mi ní ujúrì ń ṣe ya ẹ̀yìn yóò tó bá pèpè lọ síbi ìtọ́nisọ́nà kan irú ẹ̀san tí ẹ ń tó pè sí ojú ọ̀nà yẹn bá rí irú ẹ̀ ní ọmọ jẹ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ni irú ẹ̀san tí àwọn tí yẹn bá tẹ̀lé ẹni yẹn náà lórí ń tó pè lọ bá irú ẹ̀ náà ní ọmọ bẹ fún ẹni tó pèpè yẹn ìtọ́sọ́nà láti inú tíra ọlọ́run àti súnà ànábì sallallahu alaihi wasallam kìí ṣe ti ìfẹ́ inú ládá tó ń sì máa gba wọn kò ní dín tiwọn kù tiwọn tí wọn gbà kò ní dín tiẹ̀ náà kù òtí ọlọ́run tó ń parọ́ ẹ̀ lọ pé ẹ bá wá pèpè lọ síbi àánú ìṣìnà ẹ̀ṣẹ̀ tí ó máa bẹ fún ó dàbí ẹ̀ṣẹ̀ tí ó máa fún àwọn tí wọ́n bá tẹ̀lé lórí àánú yẹn irú ẹ̀ ló náà máa gbà bí wọ́n bá jọ́gọ́rùn-ún tí wọ́n jẹ́ gbẹ̀rún kan ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rún kan náà ó dìdì òun náà títí kálukú ò ní dínkù ẹni tó wà lórí ìṣìnà ẹ̀ṣẹ̀ tiẹ̀ ò ní dínkù ẹni tó pèpè lọ ọbẹ̀ náà ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà ò ní dínkù torí ẹ̀ ló jẹ́ pé tọ́rọ̀ bá ti di àlámọ̀rí ìtẹ̀sìn kéèyàn kẹ́nu rẹ̀ ró ni o àwọn tí wọ́n bá mọ̀ ń pa rẹ̀ ní ẹjẹ́ wọn sọ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ní ẹjẹ́ wọn sọ Ànábì sallallahu alaihi wasallam ti fún wa láàyè pé ẹ ń bá gbìyànjú man ijtahada fa asaba faláwù àjọrán wọ́n mọ̀ ní jìtáhàdá àkùtọ̀ faláwù àjọrán wahid ẹ̀ńbàṣe ìjìtìhá tó gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tó sì ṣe déédé ẹ̀san méjì ní ọgbà ó ṣe déédé ntọ́lọ̀ ń fẹ́ yọ gbẹ̀san lórí ìjìtìhádù rẹ̀ yọ gbẹ̀san lórí kó ṣe déédé ntọ́lọ̀ ń fẹ́ ẹ̀ńbà wá ṣe gbìyànjú tó bá ṣàṣìṣe ẹ̀ṣẹ̀ ẹyọ kan ó ti dúró dé òun náà ni pé ẹ̀san kó ṣe ìjìtìhádù ọlọ́run ni wá jẹ́yà lórí pé kí ni ọ́sà àṣìṣe torí pé àṣìṣe nú aláàmọ̀rẹ́ ọmọ ànábì ádámù ni ṣùgbọ́n ìjtihad tánàbí wa sallallahu alaihi wasallam tó sọ yẹn ta ni ó lẹ́tọ̀ sí ìjtihad kìí ṣe gbogbo èèyàn ló lẹ́tọ̀ sí ìjtihad ìwọ́n tó sì fá ní kí tó sì fá ní ẹ̀kọ́ tó sì fá ní fíkì wọn á béèrè fíkì lọ́wọ́ rẹ̀ ọwọ́ á lọ fẹ́ ṣe ìjtihad nítorí pé ó ti mọ àwọn àdéhìsì àlùbáyé náà wà irú pálapàla wọnú kéèyàn sọ pé òun sin bíríkìlà lọ bí sẹ́rí òun náà mọ́ bẹ́ńjọ́ náà kó á lóun bẹ́ẹ̀ ó fẹ́ báyàn kọ́lé yóò sì kọ́ ọ́pùsìtì àkálẹ̀ ọfẹ́ kọ́ àlàpà tí ó ṣèyàn léṣe nìyẹn àwọn sẹ́yìn expert là máa ń pè sí ẹ̀ńtọ́mọ̀ ń pa ilé kíkọ́ lápèpè bó o ní sọ̀rọ̀ ayé fún mi o ìfẹ́ kọ̀ọ̀kan mọ́ káwọn ọmọ bẹ̀kọ̀ wá lọ fún ọmọ ṣèṣekúṣe kalẹ̀ nígbà tí mọ tí wọ́n mọ ní ìsìn àti fọ́ọ̀mù tó di wàhálà o kápẹ́ńtà tó mọ̀ ilé kàn láàpè tó bá gbé iṣẹ́ fún kápẹ́ńtà tó jábọ́ bí ẹ̀mejì kèétí kan lé dédé àjì sóò nígbà tí ẹ̀rẹ́ kú lọ́wọ́ rẹ̀ nítorí bá mú tó wá jẹ́ kápẹ́ńtà títí ń jábọ́ lẹ́ẹ̀mejì kò tí ì kan lé dédé àjì làjọba àfi àkànlé tán gán tó bá ṣe pé báwọn la ṣe ilé ayé wa bẹ́ẹ̀ náà ni àlámọ̀rí ẹ̀sìn wa àwọn expert àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ tí wọ́n fàṣìkò kan lẹ̀ ọlọ́run ní fasalu ahla dhikr in kuntum la ta'lamun àwọn tí wọ́n ò fi wálẹ̀ nígbà kankan wọ́n ò fi wálẹ̀ nígbà kankan àwọn àyùn ni ẹlọ́mọ abélèrè tó bá jẹ́ pé ẹ̀ẹ̀mọ̀ nǹkan àwọn yẹn ni ẹlọ́mọ abélèrè kì í ṣe pé àwọn tó yẹ pé wọ́n kọjá nílé kéwúrí ńlọ́wọ́ àlọ́mọ abélèrè àwọn tó ikú lójú tí àti tí ẹ mọ̀ ẹnìkan jọ kan onáǹpẹ̀rẹ̀ láàfá o ẹnìpínlẹ̀ káàrọ̀ jírí láti wà àwọn ogunlọ́gbọ̀n èèyàn náà ń gbẹ̀ láàfá ẹ báyìí ti mọ ẹran pa bísí láwà akíbárú àbádé ẹ ó ti dàáfà àwọn lárúbáwá lọ́ba sọ abámijọ́ kan ó ní abájẹ́ abájẹ́ mo ní kí ló dé ó ní ẹ̀ kí bóun wá kọ́lá sheikh tíra kan ní jẹ́bẹ̀ ṣé wàá dámọ̀ ló kó jọ nínú àwọn tíra jọ́njọ́n táwọn èèyàn máa ń ké ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n ọ̀tẹ̀ tíra ń gbani kò só ń tẹ̀ ní jọ́n kò só ń tẹ̀ kálukú ọ̀fọwọ́kọ ni ìgbà tó ń tẹ̀ wáá dé ṣé wàá dámọ̀ wàá gbàjọ gbàjọ wọ́n ṣe travel lọ káàkiri ìlú fàwákì sáàkìtọ̀ yẹn wọ́n gbàjọ ni àwọn bàbá wa lè ti ń kàjọ yẹ kò sí ló ń tẹ̀ kankan kélekèlé ní wọ́n wá gbàjọ gbàjọ wọ́n wá lọ tẹ̀ lọ́ba béè lọ́wọ́ mi mo nílé ìjẹ́ five naira bí nǹkan kan mo ti rà wọ́n kọ́ sí náà lára ó ti pẹ́ o ni mo ń ṣùgbọ́n ní ìsìn ìṣẹ̀ mọ́ wà ní láàrin gbogbo tíà lọ́gbà nígbà àwọn ètí ẹ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ tiẹ̀ tí wọ́n bá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ yẹn ṣé kọ́lá ṣéwù tó ní kí ọmọ wẹ̀ ń dún àlárúbá tí wọ́n lè yàn mọ́ fi ṣe fatiwa <laughs> ọlọ́mọ sànú wa o àfà náà àfà sì gbé ó jẹ́ àfà tó ń jẹ bẹ́ẹ̀ ní iṣẹ́ rẹ̀ gan yóò ní sí àfà sẹ́wọ̀n sẹ́rí pé pálapàla nu so expert lèyàn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wọn àwọn expert àwọn tó yẹ pé wọ́n mọ̀ ẹ̀sìn wọ́n kọ́ wọn àwọn fi wálẹ̀ ṣòrótò lè ijtihad májẹ̀mú tí ń bẹ fún ẹni tó lè ṣe ijtihad wọ́n ti ṣàlàyé ẹ̀ rẹpẹtẹ sínú tíra wọn al-ihkam fi usul al-ahkam lil-amidi kálọ̀ wò mẹ́ kò sí tí a usulu tẹ́ẹ̀rì usul al-fiqi tẹ́ẹ̀ni rí kí wọ́n sàlà wọ́n fi báàbù ijtihad síbẹ̀ nínú tí àti kọ́kọ́ kà rẹpẹtẹ rí ni yẹn alihikam fi usulul ahkam mujalladu mẹ́rin ó ṣàlàyé ijtihad rẹpẹtẹ májẹ̀mú ijtihad níbùlá àti máa ṣe ijtihad àwọn nǹkan wọlé ṣe ijtihad sí ta wá ní kí ni àwọn májẹ̀mú tí ó pè sára mujtahidu torí wá pé àníṣà sáà sọ fún mi ijtihada fa asaba falahu ajran ẹ̀ ń bá tó gbìyànjú lórí pé ó fẹ́ mọ kí ni òfin tọ́ba ṣe ṣe tọ́ba ṣiṣẹ́ tí ò ṣe kò ń gẹ́ tó dodo tọ́lọ́run ẹ̀san kan dúró fún tọ́ba ṣe kò ń gẹ́ tó dodo tọ́dọ̀ ọlọ́run ẹ̀san méjì ní ọgbà ṣé wọ́n tọ́ wà á tí ìmájẹ̀mú ìṣtìhádù lára ńlọ́wà lọ́mọ ṣe ìṣtìhádù ntọ́ ọmọ ntọ́ ọmọ ntọ́ fi máa sìyàn lọ́nà yọ pọ̀ ju ntọ́ fi máa fọ̀nàmọ̀ yẹn lọ nínú ṣòro ti ìṣtìhádù àwọn ntọ́jẹmọ́ àyàtò lè àkámi Ọgbọdọ wà pẹ̀lú rẹ̀ láàpẹ́ dẹ́dẹ́ gbẹ̀ agogo koran sórí Ọgbọdọ wà conservant pẹ̀lú ẹ̀ bọ́ ọ̀há sórí kò í se ń tọ́ láàrin ọ̀sẹ̀ kan ò tí kà wò torí àwọn àyà kan máa ń dè kan ńgbà bá rìn tí wọn ò dè tó rí kalẹ̀ tí wọn á ìdájọ́ lọ́wọ́ kò sí haidọ̀ rárá obìnrin tó ti haidọ̀ wà lára rẹ̀ kí ni ó lo kí ló po tiẹ̀ mo fẹ́ lè lanu nígbà tí yẹn ti gba phd nínú nínú nínú islamic studies sórí àwọn cases bẹ́ẹ̀ yẹn yóò túmọ̀ sí pé ó ń tọ́wọ́n ti dé dáraja ijtihad torí náà so Quran ni kìí ṣe pé ọ̀sẹ̀ máa dààmú kí ẹ̀yìn wọ̀lẹ́tì yẹ ìsìnà nínú al-mahidi min nisa'ikum inú sọ́wọ́tò tọ̀láàkì àbí tàhrímì ni àwọn tó jẹ́ pé ti jákàmù náà bíi haidọ̀ oṣù mẹ́ta làwọn ó lò èyí tí bá ń sọ haidọ̀ lẹ́sọ̀ kó kó ṣe haidọ̀ mẹ́ta tàbí kó ṣe ìmọ̀ra mẹ́ta lórí khilafa àwọn àfa sọ́ngbà tá a bá sọ pé ẹni tó fẹ́ ṣe ìjtihádù násù kùrán bẹ tó sojú abẹ́ kò tí ẹ̀ mọ̀pọ̀ wà ń bẹ́ẹ̀ àbẹ́ntọ́ mọ̀ ń pa ogún tọkùnrin ti ọkọ tí ń béèrè ogún ti yàwó ńkọ́ ayàtọ̀ tẹ̀lé tí èsè pé bọ́yá yọ́sẹ̀ tó mọ́ sí sọ̀fọ́ àtúlọ tọ́wálógún tìyàwó ńkọ́ sẹ́yìn <laughs> pé mọ̀nú sẹ́rù ẹnu bí wọn náà pé kọ́ wọn so àwọn àyà Qur'an tọ́jọ́ pọ́ ń sọ nípa akam yóò ti wà pẹ̀lú ẹ̀ dáadáa àwọn àdìsí anabisa salam ti ń sọ nípa akam fiqhiyya yóò ti wà pẹ̀lú ẹ̀ yóò máa dìlà látòlá alfáàdìlà àrọ̀bíyà arabic connotations àbí denotations àbí dictates ìtí ọ̀rọ̀ lárúbáwá ń bí tí ń túmọ̀ sí ọ yàtọ̀ sí dictionary o ọ̀tọ̀tún nìyẹn o kọ ọmọ lúgà rẹ̀ ní o kọ ọmọ ìtumọ̀ lúgà àrọ̀bíyà dáadáa kọ ọmọ náhù kọ ọmọ sọ́rùfù kọ ọmọ bàlágà ọ̀tọ̀tún lélẹ́ tí wá pé tí ń pè dìlà látò àlfà bàbá ṣe wá dìdò tó ń nù sólùfíkì ló ti wá mọ̀ mafhumu mukhalafa ni mafhumu muwafaqa ni. bẹ́ẹ̀ náà sì ni àwọn míì alaamu ni alikhasu ni atakiyidu ni aletilaku ni rẹpẹtẹ tọ́sẹ̀ lọ kọ́ yí pé tilabawa yí bá kíní túmọ̀ sí òwe lárúbọ̀ gbọ́dọ̀ mọ̀ torí pé ń gbà wọn bá sọ̀rọ̀ òwe kọ́bọ̀ jẹ́ pé wọ́n sọ́bọ̀rọ̀ gidi ó sì nà dànù dànù. ولا تجعل يدك مغلولة إلى عنقك فلا ت... ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا ọwọ́ rẹ ọgbọ̀rọ̀ dípọ̀ báyìí kọ́ wá gbé kọ́ ọrùn rẹ àbí kọ́ tẹ́lẹ̀ pẹ̀tẹ̀rẹ̀ báyìí ṣe tí kúrò àwọn àwọn ìnù náà sù rẹ̀ tó sì sọnù tí ni a gbàlérò nù àkàwé ni in in demonstration ọwọ́ tọ́ tẹ̀lé tó yẹn súnmọ́ àtọ́ bá máa ń fàálù làárọ̀ tọ́ ọmọ ogun yìí táǹpì ọ̀ nídìí jihad ọ̀kọ́ fẹ́ dárùn sí ààrẹ lọ́rùn ọ̀kọ́ sẹ́ bí kílà yẹn jú ọlọ́fẹ́ bá wọn cup steer èmi gan náà fúnra mi bíríkìlà yìí bẹ́ẹ̀ sẹ́wọ́ bí yìí ìmọ̀ nǹkan sẹ́ẹ́ tí bá sì ti fẹ́ iṣẹ́ bíríkìlà mi bíbí kan ọ̀rọ̀ ayẹ kí n rọ apáṣẹ ẹ bá ṣe ní pé ah irú bíríkìlà wa ti ṣe mo fẹ́ kọ́lé téèyàn ó gbé <laughs> nǹkan lé téèyàn ó gbé kí n rọ apáṣẹ bíi ni sẹ́yìn <laughs> wá túbọ̀ sí mo mọ èèyàn wá di expert tí ó wà mọ́ pé wọ́n kọ́lé táwọn èèyàn ó gbé alámọ̀rí ẹ̀sìn mi ń bẹ tó ṣe pé ó jẹ́ dòó pọ̀ ọ̀rọ̀ téèyàn bá sọ ń bẹ̀ yóò ṣe ìtọ́sọ́nà fún ogunlọ́gbọ̀ èèyàn téèyàn bá sì sí sọ yóò sí ogun lọ́gbọ́n èèyàn yóò sí lọ́nà orí ìdí economics wọ́n wá fi ọjọ́ lórí ọ̀dọ̀ ní eré àbítọ̀ wà wá wọ̀ lọ́wọ́ sí fatiwa pé n tó rí sọ̀rọ̀ ìrẹ́ islamically ó ti ẹ̀dùnkún ọmọ pé kí what is islamic view ṣé gbogbo view wà ní islamic ni sọ̀tà <laughs> alimu kan bá tẹ́nìkan bá ti lè sọ báyìí wọ́n ti kàgbé islamic view náà nù àwọn tí wọ́n mọ̀ tó yé wọn sí wọ́n tún máa ń sá fún fatiwa tí táwọn bá fi lè sọ́ọ̀lẹ̀ báyìí ó lè nídìí káwọn tó ka padà táwọn ní rí ka mọ́ sòkòlò ń fi àsìkò gẹ́ dáadáa ọ̀rọ̀ ìmọ̀ ìtọ́sọ́nà ọjọ́ tó ṣe pàtàkì tó ti jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ń bá ní ìtọ́sọ́nà ẹni kò ṣe ẹ tí ò ní ìtọ́sọ́nà lọ́wọ́ kò rin ẹ̀yìn. wal afdalu fi awqatil adhani tarku ma huwa fi min wiridihi wal ishtigalu bi ijabatil mu'adhdhin tí a bá ti lè pẹ̀rún ntọ́ dáa jù iná ní pé tí ẹni tí ń pè ń wí ìwọ náà máa bá wí kì í ṣe pé wọ́n á lọ́n ka kùránì lọ kọ́ mọ́ jà kọ́ mọ́ kánṣu òkú ti mẹ́nu bá kùránì lọ rárá o torí pé àdìsí wá lórí ìyún àdìsí wá lórí pé máa bá kùránì lọ lásìkò tí ẹ bá pè ọ́ èyí tó ní ládájú nìyẹn nínú ẹ̀ ní tọ́wá nínú Sahih Bukhari. látọ̀dọ̀ Jábir ọmọ Abdullah ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man qala hina yasma'u an-nida allahumma rabba hadhihi ad-da'wati tamma was-salati al-qa'ima آت محمدا الوسيلة والفضيلة وابعثه, المقام وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعة يوم القيامة tó bá ti wí yẹn pẹ̀lú ọkàn òdodo àníṣọ sáà sọ pé ẹ ń bá gbọ́ tí wọ́n ń pèpè ẹni ẹ wá pètán lóní ìrè ọlọ́run rọ́bà hádìhì dáwà ìwọ tó yẹ kó wọ́n lóní ìpèpè tí wọ́n pè yìí àtàmọ̀ tó pé wọ́n sọ̀lá tòlùkọ́ ìmọ̀ àti ìrún tá a fẹ́ gbé dúró àti muhammad ẹni wàsílà wàsílà bá wa fún ànábì wa sallallahu alayhi wa sallam wàlífọ̀dìlà àti ọlá ànábì wa sallallahu alayhi wa sallam sọ pé wàsílà yẹn ààyè kan ní lálìjánnà ọlọ́run pèsè ẹlẹ́ fún ẹyọ èyí ẹyọ kan nínú ẹrú ẹ mo wá ń bẹ lọ́run pé mi ní ọ̀jẹ̀ sallallahu alaihi a sì mọ̀ pé ọlọ́run ní dáadọ́ ànábì padà sallallahu alaihi síbẹ̀ náà oníkàwé àlùmọ̀ rẹ tó mọ̀ tọrọ ẹ̀ fún ọ wá bí sí pẹ̀lú kùránì wàbàáfíù maqaman mahmudan ipò tó ní gbé ànábì dìde sí tí wọ́n àti mọ́mìnì o àti káfíìrì o wọ́n mọ̀ yín ànábì sallallahu alaihi wasallam ní ọdún alìkìyàmà mọ́sà àṣẹ fún tó ti ṣe ládẹ̀ fún o náà ní ìpè àkọ́kọ́ tánà sọ sálàmù ọdọ̀ ṣe ń wájú ọlọ́run nígbà tó bá ti sú kálukú lórí ìdò Adam Musa ni Isa ni kò wá bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ bá nóhù náà ni ẹ lọ bá ẹ lọ bẹ́lùmíì Ibrahim ah, lọ́bẹ̀lómi wọ́n wà padà wà bá níbi wa Muhammad sọ̀sánà lọ́wọ́ sì pẹ́ wájú ọlọ́run ara àná ọmọ lọ náà ara àjẹ́nà ọlọ́mọ lọ àjẹ́nà wàhálà ìti pọ̀ jù àníbìsà sáà ni ó wà fúlọ fúrúgbẹ́ ẹ̀lẹ́gbẹ́ àrí ara sí ọlọ́run yóò wá yin ọlọ́run ní ẹ̀yìn tó ṣe wípé ó ti mọ̀ tẹ́lẹ̀ èyí tí ó mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ó fi mọ̀ yóò ṣe ilẹ̀ hàmù fún gẹ́gbẹ́ bó ṣe sọ ìpè tó wọn mọ̀tẹ́lẹ̀ òun lóò tó fi mọ̀ ó tó ṣe káṣí rẹ̀ fún ọlọ́run wa pé kò burú òun ó ṣẹ̀ wá sí ìdájọ́ láàrin ẹ̀dá so mọ̀kọ́mù mahmuda nìyẹn tí wọ́n mọ̀ kálukú ọmọ yẹn anabi wa muhammadu sallam so ìyẹn ni kó o fi súnmọ́ ọlọ́run lásìkò yẹn láti ṣàdúrà yẹn ọ̀rọ̀ tó wà nù sọ́yìn muslim látọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-as ipe ọgbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé idha sami'a al-mu'adhdhin faqulu mithla ma yaqulu tẹ́ ẹ bá ti gbọ́ tí mu'adhdhin ń pèrun tólùpèrun ń pèrun irú tí ń sọ ẹ̀yin náà máa sọ thumma sallu alayya lẹ́yìn ìgbà náà kẹ́ wá sí àsàlátù fẹ́mi òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fa innahu man salla alayya salatan sallallahu alayhi biha ashra yóò tọ́ bá sí àsàlátù kan fún mi tọ́tọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún mi ọlọ́run ó serú ẹ̀ fún náà nílọ́kùn mẹ́wàá fún masalu láàlíyà wàsílà lẹ́yìn ìgbà náà kẹwa béèrè wàsílà fún mi fàyínà ha manzila tún fil jannati àkàsọ̀ ní jẹ́ wàsílà méde lárúbáwá àbí àtẹ̀gùn àbí intermediary àníbàṣọ́ sálàm wàá túmọ̀ rẹ̀ pé má fi lúgà àrọ̀bíyà má fi tú o fàyínà ha manzila tún fil jannati ààyè kan ní lálìjánná látàmbàgí ilẹ̀ abdimini ibadillah ọlọ́run ní ṣe fẹ́ni kò ní fẹ́ni kankan àfi ẹrú kan péré nu gbogbo ẹrú ọlọ́run ẹrú sin ọlọ́run wàá rí ju anakuna anahua mọ̀ ń ṣàgbélé pé kọjá pé mi lọ́lọ́run ó fún láàyè yẹn famansa alaliyali wasila alatila ushafaati alatila ushafaati ẹ̀yìn yòówù tó bá tọrọ fàṣílà fún mi ìpè mi ti di ẹ̀tọ́ fún níjọ́ mi àlìkì yá mọ̀ ọlọ́dà musa yà á fi wà fún àdínábì wa muhammed sọ̀sọ́là yóò sì pẹ̀ fún ọlọ́run sì gbàpẹ́ rẹ̀ sọbẹ́ẹ̀ náà ni ẹ́mbàṣì tòkè yẹn náà ní àláti làwọn ṣàfà àti yọmọ àlìkì yá mọ̀ ìpè mi yóò di kí ni yóò dẹ̀tọ̀ fún tọ́wájú ọmọ àlìkì yá mọ̀ ọ̀rọ̀ tó wà nù sọ́yọ̀ muslim bákan náà látọ̀dọ̀ Umar ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé idha qala al-mu'adhdhinu allahu akbar allahu akbar faqala ahadukum allahu akbar allahu akbar tẹ́ǹtì pẹ̀lú bá ṣe allahu akbar lẹ́ẹ̀mejì tí kan nù yín náà tún ṣe tẹ̀lé lẹ́yìn ìgbà ní ashhadu an la ilaha lẹ́yìn ìgbà náà ló wá sọ pé hayya ala sọ́lá ìtumọ̀ hayya ala sọ́lá ẹ yára wá kírun anábì ní tí wọ́n wì sallallahu alaihi wasallam ni pé la hawla wala quwwata illa billah kò sí agbára kan kò sí ète kan àfi pẹ̀lú ọlọ́run ọlọ́run ní máa jẹ́ nǹkan ojúṣe tó bá ní hayya ala tara wá sóríire ìwọ sọ pé la hawla wala quwwata illa billah lẹ́yìn ìgbà náà tó bá sọ pé allahu akbar allahu akbar ìwọ sọ ìwà sọ pé allahu akbar allahu akbar lẹ́yìn ìgbà náà ni ó sọ pé la ilaha illallah ìwọ náà wà sọ pé la ilaha illallah anabi sallallahu alaihi wasallam pé gbogbo ń taagú ìtọ́ ọba sọ min qalbihi dakhala li jannata tọ́ba jẹ́ pé tọkàntọkàn ọmọ tí wọ́n gbóńtọ̀ ń sọ ẹ tí ọmọ lárúbáwá ni tó mí ìsìpọ̀ o ọmọ tí mo ti ń wíhun wọn náà sì ń fi tọkàntọkàn wí ìpè ọlọ́run bá àlekè ọlá lọ́ba tó tóbi tó gbọngbọ́n òun náà lọ́lẹ́tọ̀ọ́ sí ìjọsìn òjíṣẹ́ ọlọ́run anábìwá mọ́mọ́ òjíṣẹ́ ọlọ́run ni tí wọn náà sì ń wí tọkàntọkàn dàkálà lè jà nàta àníṣọ́sá ni ó ń tọ́ wọn wà lìjẹ́ náà lọ ẹ wo sẹ́táàsì táàfì wà lìjẹ́ náà tí túmọ̀ sí pé tọ́lọ́run bá ti gbà lọ́wọ́ rẹ pálapàla ò sí inú ọ̀rọ̀ tiẹ̀ mọ́ tó fi pàdé ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé lásìkò tí wọ́n bá pèrò yẹn àti nígbà tí wọ́n bá pè tán ìbáàdà tá ní sọ sáà ń sọ pọ̀ wà ń bẹ̀ náà lọ́lọ́lá jù tó yẹ ká ṣe ká má bí sí pẹ̀lú nǹkan mi. wàlẹ̀ afdọ́lù fi ọkọ ti sọ̀làwátì lẹ́xàmsì àlìjídù wọn nọ́sọ̀ fi ìkọ́ ìyá alá akmalil wujub والمبادرة إليها في أول الوقت وخروج الرجل إلى الجامع وإن بعد كان أفضل tásìkò irun wákàtí márùn bá ti ń pé ntọ́ dáájú tó ní ládájú ni pé kálukú lọ kí kó o tètè gbìyànjú láti pé kó o kí lọ́nà tó pé jùlọ irun àbújẹ́njẹ́kù irun dáńdáwì irun tí ò pé ọ̀pọ̀ rẹpẹtẹ yóò sì yọjú sí kálukú ń jọ nínú sáré èmi nínú rẹ o bó ṣe ṣe mí rè o tẹ́yìn bá ṣe dáa yọba dáadáa fàdé yọba ṣe jàtijàti ránran bó bá ti rí ẹ pé ṣé wọ́n ọ̀run rèé fìtínà lélẹ́yìí o ọlọ́njà àsìkò náà dáa fún wa. ká kí ní àsìkò rẹ̀ ká sì taratara lọ kí ní àkọ́kọ́ àsìkò ńlọ́lọ́lájú. wa khuruju rajul ila al-jami' kí ọkùnrin ń bájọkùnrin kọ́ lọ ibi tí wọ́n ti fẹ́ péjọ tí wọ́n ó ti kírun tọ́wá jẹ́ jímọ̀ ni kọ́ lọ mọ́sálásí jímọ̀ ńlọ́lọ́lájú tọ́wá pérun tí èsè jímọ̀ ni kọ́ lọ mọ́sálásí tí wọ́n ti péjọ ńlọ́lọ́lájú tí ọba sì sí mọ́sálásí ń bẹ táàyè kírun bá ń bẹ ààyè kírun yẹn kọ́ lọ mùsọ́lá là ń pè é tọ́wá jẹ́ pé kò tó síyùn náà èyí tí ó fi wá kílò nìkan ṣoṣo kópa àwọn ọmọ ìyá rẹ̀ ẹ àrí mọ́sálásí àṣíráyè ẹwà já kírun kò fi lè jẹ́ ọlá àjàmọ́ wàyí ń bàúdà tí mọ́sálásí tọ́ba lọ́ba jìnà kan afdal ìlọ́lọ́lájú nínú ẹ̀rí lórí eléyìí náà ni tọ́wánu sọ̀rọ̀ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud ó ní sàálìtù nàbíyà sallallahu alaihi wasallam ayyul amalu ahabbu ila Allah ó ní mo béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ipe èwo nù sẹ́ lọ́lọ́run bá àlekè ọlá ló nífẹ̀ẹ́ sí jù òṣìṣẹ́ ọlọ́run á sọ pé as-salatu ala waqtiha òun náà ní kéèyàn ó kírun sí àsìkò rẹ̀ níbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ kéèyàn ó kí thumma qala lẹ́yìn ìgbà náà ló wá sọ pé ayù lẹ́yìn ìgbà náà kí ló tó lọ́lá jù òṣìṣẹ́ ọlọ́run ní birrul walidayn ìṣe dáadáa sóbì ẹni méjèèjì ó tún wá lẹ́yìn ìgbà náà nǹkan ní al-jihadu fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ́run nínú sahih Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi ọmọ Umar ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé salatul jama'ati tafudulu sọláàtà lè fàdé bisabu'in wa ishirina daraja irun téèyàn bá kí inú jama ọlọ́lá ju irun tí èèyàn dá kí lọ pẹ̀lú twenty times ní ipò twenty seven nínú ẹgbà wa mi ó ní ní ipò twenty five ìyẹn nù sọ̀rọ̀ Bukhari látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri. nínú láfdù míì lọ́dọ̀ muslim tí Abu Hurairah gbà wá ó ní ìjísẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé salatun ma'al imami afdalu min khamsin wa ishirina salatan yusalliha wahdaha inú katíyàn bá kí pẹ̀lú imam ó lóore ju ìrun mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n téèyàn dákí lọ àìlẹ́yọ̀kan tó bá bá pẹ̀lú imam ó lóore ju àìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá dákí lọ inú ayé láàrẹ ti dúró sùmọ́ ládájúra wọn lọ sòtí túmọ̀ sí pé lásìkò oorun kákìrún sásìkò rẹ̀ sí ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ kó sì jẹ́ wípé kákìjẹ pẹ̀lú jama iṣẹ́ tọ́lọ́lá jù nù yẹn kọ́ wá lo bísì pẹ̀lú nǹkan míì tọ́jẹ́ ìbáàdà kan ló fi wá máa dárùn kí ìyẹn ò bá jùmù ọ̀wá ni ah, ọ̀fẹ́ bá kùránì ìdílé ni jama ó sì bọ̀ ọ̀ntara rẹ̀ jẹ́ ni iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmà sìn ìrẹ́ nìkan ṣoṣo láàmà wàràn lọ́wọ́ ẹ̀ yẹn ni pé ntọ́lọ́lájù lásìkò kọ̀ọ̀kan á máa fi sin lọ́hùn ntọ́lọ́lájù lásìkò kọ̀ọ̀kan á máa fi sin lọ́hùn ọ̀rọ̀ tó wá nù sọ́yìn Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé salatu rajuli fil jama'ati tuda'afu tuda'afu ala salatihi fi baytihi wa fi suqihi khamsan wa ishirina da'ifan inú téèyàn bá kínú jama'a àdìpẹ́lẹ́ ẹ̀sán ọmọ bá ju èyí tó bá kí ń lé rẹ̀ lọ àbí ní ṣọ́ọ̀bù rẹ̀ ní ọjà rẹ̀ ní àdìpẹ́lẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five times wàdálíkà annahu ìdáta wàdáà ó ní ilé orí báyìí torí pé ńgbà tó bá ṣe àlùwàlá fa'ahsanal wudu'a tó sì ṣe àlùwà ń dáadáa bó ṣe ẹkó ṣe thumma kharaja ila al-masjidi ó tó wá jáde ń lọ mọ́sálásí kìí pọ́fẹ́ lọ pàdé èèyàn mẹ́ ọ̀kọ́ padà lé o ìrún lọ́ba lọ agbọ́dọ̀ mọ̀ sàkíyèsí tíṣẹ̀rí àbálà ń lọ mọ́sálásí o à ń lọ kírun ni o kìí ṣe ń tọ́ fẹ́ lọ chájì o chájì lọ bá lọ tí wọ́n bá tí wọ́n bá ti tán ní mọ́sálásí báyọ̀ padà ní <laughs> la yukhrijuhu ila as-salat kò sí tó mú tó fi jáde lẹ́yìn gbọ́ sàlùwàlà tán ẹwọ́ bí tó ti sàlùwàlà ó sẹ́gbélé rẹ ní kò sí wọn ká sàlùwàlà mọ́sálásí òtún mú tó péjú tó ní ládájú kọ́kọ́ sí ń lé ọmọ ọgbọ̀n kò sí tó mú jáde ju ìrún lọ lámúyẹ̀ kótókótó wà tán kò ní gbé ìgbésẹ̀ kan ilá rọ́fà átìláhù bí àdárajà àfikọ́lọ́wọ̀n bá àlekọ́lá kò fi gbé ipò ga fún nínú àlìjánà wáhù tọ́ ánihu bí i àkàtúyà wọ́n ó sì ma gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan bá ń bá fi pa ìṣẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ ẹ̀wùládá tí mẹ́bí kọ́ sàlùwàlá ńlé inú ní ládájú kó ti sàlùwà láàrin wá lé ọmọ abọ̀ tọba wa já òtún mi ṣe gbogbo bó ṣe ń bọ̀ yẹn wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ́rẹ́ wọ́n sì máa fi pe gbé ipò rẹ̀ ga fàyídá sọ̀la tọba tó wá kírun lámtàzálì màláìka tó tún sọ̀lé àlè àwọn màláìka àwọn tó wá máa pé wọ́n ọlọ́run bá akẹ́lágbájá o ṣe ìkẹ́ rẹ fún ṣe ìgẹ̀ rẹ fún o ṣe dáa ṣàánú rẹ fún o àmàlẹ́kù tó mọ̀ sàdúrà fún wọn nígbà tó kírun ma dáàmà fi mùsọ̀láhù nígbà tó bá sì wà níbi tí ó ti kírun àní ọmọ parada ọmọ tó ṣe àdísì gbọ́yé o thumma aláhùnmà sọ́lì àlè àwọn mẹ̀lẹ́kọ̀ sọ pé ọlọ́run ṣe ìkẹ́ rẹ fún lágbájá ọsàlùwàlà ń lé ọdọ mọ́sálásí kò sí tó mú jáde ju ìrun kíkí lọ o yìí tó ti fún wọn lọ́hùn wọ́n ìkẹ́ rẹ̀ fún Allahumma rahamuhu ọlọ́run ṣàánú rẹ̀ wala yazalu ahadukum fi salatin ma mọ̀ntàdọ̀rà sọ́lá inú àdísì òṣìṣẹ́ ọlọ́run sọ̀sọ́lá sọ pé ẹnì kọ̀ọ̀kan nù yín kò ní lókùn àtọ́wá ikú mọ́sálásí lọ́wọ́ àti ń retí kírun ó tó ẹ̀wù ládá tí èèyàn gbà mẹ́ so n tó ní ládá jù lásìkò òun nìyẹn kéèyàn wá bó lòun ó ṣe ṣe lọ́nà tó pé kó sì farabalẹ̀ nínú ilé ọlọ́run ṣùgbọ́n ọmọbìnrin kí ni ọlọ́lá jù fóun ṣe kọ́ lọ mọ́sálásí lásìkò jẹ̀mọ́ àbí kọ́ lọ jímọ̀ sí lọ́lọ́lájú òtí ọlọ́n sallallahu alaihi wasallam kò fún aṣòkùn pa rẹ̀ hadith wa nù sọ́yí Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi ibn Umar látọ̀dọ̀ annabi wa sallallahu alaihi wasallam òtí ọlọ́n sọ wípé ìdánù lìnnìsá bil-layli ila al-masajid hadith wa muttafaqun alayh ẹ yọ̀ǹda fún àwọn ọmọbìnrin yín kí wọ́n máa lọ mọ́sálásí lóru lálẹ́ àdìsí àkọ́dùn kí láàgbọ̀yé látara yẹn àgbọ̀yé tí Islam sọ fún wa tẹ́lẹ̀ tádìsí sọ fún wa tí Quran sọ fún wa pé fìtínà wà pẹ̀lú fìtínà ń bẹ láàrin ọkùnrin àtobìnrin kò sọ́gbọ́n tó fẹ́ dá sí kò sí ọgbọ́n tó fẹ́ dá sí bọ́lọ́run sì dálé ayé nù. No bá a ṣe pọ̀ tó yìí tó bí nǹkan bá wọlé ní ìsìn kódà kó ló jẹ̀lì bàbá gbogbo gbogbo ìjókòó wa ó lè change ọ̀rọ̀ wa gan tó lè change ọ̀rọ̀ wa gan ó tún lè ṣe kíni ó tún lè change bọ́lọ́n sì dálé ayé nìyẹn àfi tó bá fẹ́ ṣàwòsí lókù àwọn tí wọ́n ń gbé wọn sórí nẹ́ẹ̀tì kì í ṣe torí tọ́lọ́run ń gbé wọn sórí nẹ́ẹ̀tì gbogbo website oríṣiríṣi tí wọ́n tó obìnrin bẹ̀ lọ ṣé nítorí àwọn ọkùnrin ṣé torí obìnrin gbómi bẹ́ẹ̀ ni torí kómi ò lè máa wo wẹ́bsáìtì yẹn náà ni àwọn ń fìtì náà inú pépà ẹ̀rì wọn bẹ̀ bẹ́ẹ̀ fẹ́ pé ṣe ìpolongo òbò ẹ̀rì wọn bẹ̀ àwọn ẹlẹ́sìn tí ò jíngiri obìnrin ó ti wájú àwọn ìyún fìtì náà àwọn ní yòyò lé ayé kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí ànábì sallallahu alaihi wasallam nígbà tó sọ sáàyè yìí pé ẹ yọ̀ǹda fún wọn ló alẹ́ kò ní a máa yọ̀ǹda fún wọn láàárọ̀ ṣùgbọ́n ó túmọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Islam fẹ́ kó mi ọmọ paramọ́ ni nítòsí dáa fún un tó buyì kún kóbìnrin ọ̀pára báwa ṣe é sobi nílùú yìí kò tiẹ̀ dá kò tiẹ̀ ṣe kò tiẹ̀ bójúmu bí ẹ bá lọ síbi ìlú Islam míì bí ẹ ṣe ń tọ́jú obi bí ẹ ṣe ń sobi wọn tí ẹ bá débì yóò lóhùn òrò pé mùsùlùmí mẹ́mí ntí ọ̀sọ̀ nìyẹn odidi ẹlẹ́à kọ́mọ ṣẹ̀ wá sọ̀pọ́tì ẹ̀ tí ó fọ́ okùn tí ó fi gorí ọ̀kadà láìsí ọkọ rẹ̀ láìsí ìyàwó rẹ̀ ó ń tọ́wọ́ sí ba lọ́wọ́ fìtínà kẹ́lẹ́ ọmọ jókòó lẹ́yìn pẹ̀lú ọkọ ọlọ́kọ lórí ọ̀kadà ẹni ẹlẹ́ni lọ jẹ́jẹ́ rẹ̀ gan ibi ọmọ bẹ lọ náà bọ́ ọwọ́ sọ́ọ̀bù tó mẹ́mẹ́ àti tọkùn ìwọ náà sọ́ọ̀sì sí ara rẹ̀ mọ́ wùlẹ̀ owó tẹlomi nígbà bá sọ́ọ̀sì sí ara tiẹ̀ tán kò wá sọ́ọ̀sì sí tẹlomi pé sọ́ọ̀bù ọkùnrin ní bẹ́ẹ̀ sọ́ọ̀bù obìnrin ní bẹ́ẹ̀ kọ́ wá wòye ìṣẹ́jú tí ó ń lò bí kọ̀ọ̀kan kó tó jáde àti irú ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ kó tó jáde nígbà tó bá ti wá rí bẹ́ẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam sọ pé ìdànù lìnìṣà ìbìlẹ́ìlì ìlànà masáàjì ẹ yọ̀ǹda fún wọn mọ́ lọ kírun lálẹ́ àwọn sahabiyat àwọn náà máa kírun lálẹ́ ànábì wa sallallahu alaihi wasallam lálẹ́ àti láàárọ̀ nídàjí ọbẹ̀ mẹ́yìn sọ pé àwọn suwaru mi nù kọ̀ra òun ọ̀há sórí àfilẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ti máa ń tẹnu mọ́ ní ọ̀rọ̀ tó wá wá nínú sọ Bukhari látọ̀dọ̀ Abdullahi ibn Umar ọ sọ pé kanat imra'atun li Umar tashhadu salata subuhi ó ní obìnrin kan wà fún Umar tó jẹ́ bàbá òun ìkànnù ìyàwó ẹnìyẹn ìkànnù ìyàwó ta ni Umar ta ni ń gbọ́rọ̀ wá ọmọ Umar Abdullahi ó ní tashhadu salata subuhi wal isha fil masjid a máa lọ kírun àṣùbà ní mọ́sálásí àti ṣáì fàkílà làhá àwọn èèyàn kan wá sọ fún ìyàwó mọ́rùn yẹn pé lima takhrujina waqad ta'lamina adna umar yakrahu dhalik kílótọ̀ ọmọ jáde lọ mọ́sálásí tó sì mọ̀ pé umaru kórìíra káwọn obìnrin ọmọ lọ mọ́sálásí kò sí lè wọ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ bá ti lóun fẹ́ràn mọ́sálásí yóò kọ́ fojú ro díẹ̀ náà ó ti mọ̀ pé ẹ máa ń lọ tílábàtì ẹ̀bá ti sọ fún ọ pé lábàs tílábàtì sọ fún ọ pé lábàs bíi kó o ti mọ̀ pé kíní yẹn kọ́ láìkì ẹ̀ ni <laughs> má fi surface mi ni lábàs àbí tú o tọ́ba ti ní tafadol à inú rẹ̀ dùn sínú ṣùgbọ́n lábàs wá mi ṣe kò burú ní ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá kò burú ìyẹn pé tọ́ba lè ṣe mí ìgbà bẹ́ta. wayagar umaru a si ma jowu ọkùnrin wo ni è e jowú ẹ dáhùn kọ̀sọ́gùn tí ojú tí ń bẹ lára ọwọ́ ọkùnrin gan ojú tóbi lọ qalat obìnrin wa sọ pé wà máa yẹ múná òhú áńyẹ ní kí wá dé tí umaru fún mi pé kí lọ yẹ pé ẹni ó bẹ́ẹ̀ ọwọ́ aṣọ báyìí pé yamna'uhu qawlu rasulillahi sallallahu alayhi wa sallam la tamna'u ima allahi masajidallah wọn á fún lé sí pé à umaru ti mọ ọ̀rọ̀ tani sasalam sọ ọ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́yìn pé ẹ mọ́kọ̀ fún àwọn ẹrúbìnrin ọlọ́run níbi ilé ọlọ́run o ìyẹn pé táwọn obìnrin náà torí wọn bá kó àwọn fẹ́ lọ sí ìbádà mọ́sálásí ẹ mọ́kọ̀ fún wọn o ńlọ́fà tí umaru òfin sọ pé ọ̀ gbọ́dọ̀ lọ ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ ọkọ ọmọ lọ́lọ́ dájú tófin islam ọ̀bà bá ìfẹ́ ẹnu wa mu ìfẹ́ ẹnu wa láàfin hápárá láàsọ̀ dànù tọ́lọ́n lagbọ́dọ̀ sí kíni lagbọ́dọ̀ tẹ̀lé nínú lafzu mi lọ́dọ̀ muslim ọ̀rọ̀ wá látọ̀dọ̀ bilal bilal yẹ jẹ́ ọmọ abdullahi ibn umar ọ̀rọ̀ abdullahi ibn umar la sọ sókè ọ̀rọ̀ bilalu wa lélẹ̀ bilalu wa jẹ́ ọmọ abdullahi ibn umar ọlọ́rọ̀ wa látọ̀dọ̀ bàbá àwọn tí ṣe abdullahi ibn umar ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé la tamna'u nisaa hududahunna minal masajid àwọn obìnrin ẹ mọ́kọ̀ fún wọn káwọn náà lọ rí ìpín tí wọ́n ń bi mọ́sálásí o tí wọ́n bá láwọn fẹ́ ní ojú kòkòrò tí wọ́n bá ń sojú kòkòrò láti lọ mọ́sálásí ẹmọ́kọ̀ fún wọn ìdástáàdànú kún tí wọ́n bá gbà yọ̀ǹda lọ́wọ́ yín ṣe é pé kéèdù kan ti wà ń bẹ̀rù kọ̀ sọ pé wọ́n kàn mọ́ lọ straight báwọn ṣe ń ṣe ilé ayé yẹ ọ̀dà àtobìnrin ni o tọ́jọ́ mọ́ àtìyàwó ni o mọ́ ń lọ bìkan ọ́dàbọ̀ dáadáa lẹ́ẹ̀dẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ìtumọ̀ ẹni pé o fúrí ìbí orí ọlọ́ kọ̀sọ́ bí tọ́ fẹ́ lọ fún ọ o tọ́ lọ́dàbọ̀ dáadáa lẹ́dì irúgbèsè ayé ẹranko wò nù ṣe àìpétùmọ̀ ẹni pé o ti free ń bò lọ ń lọ o bọ́yá bí tọ́ yẹ kí kíwọ ìrònú fi kún tiẹ̀ ipe kọ́ lọ àbí kọ́ mọ́ lọ àbí kọ́ sọ dìgbà kan bọ́yá ní ọkàn ìrúkà ọ̀dàbọ̀ dáadáa lẹ́dì ṣé ẹ̀kọ́ ìsìlámù nìyẹn ṣé bá ṣe ń rí ọmọ nìyẹn ọmọ rìnbìnrin ó jáde lábẹ́ wa lọ skul ìgbọ̀nba tó dé ni kò sí pé táìmù wọn jáde kò sí pé táìmù wọn ní parí skul kò sí mọ́nítọ́rìn ìpèsè bó ṣe kó ń ṣukú náà ní bọ́ọ̀lé kò sí bí wọ́n bá tiẹ̀ wà ní ṣíṣe àti ah, tún ẹlẹ́tàn yányán ìgbà ń bá tó dé ni ó lè òde náà ni kò sómi tó lè máa dẹ́rọ ẹ̀wò wákàtí mi ò lọ fẹ́ lò ń bẹ ìṣẹ́yìn ò lọ fẹ́ ò tí ọba lọ torí ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe òde ní ẹ̀ ń wíhun fìtínà náà wọ́n lọ rí mbẹ́ òde mélòó ńlẹ̀ ẹ̀yà ìwà ló níìtì tí ò ní sọtí mbẹ́ tí ò ní sí òǹhùn mbẹ́ tí ò ní sí àwọn àáfàá tó jẹ́ pé wọ́n ń fi ẹ̀sìn pawó ẹ̀ pé gbogbo téèyàn bá ń gbẹ́ mọ́ nílàpánú ròyìn èèyàn àti làkẹ́yàn tí wọ́n rò parẹ́ ẹ̀sìn ní tí èsì sára ẹ̀sìn òde wọn ó ṣe ayẹyẹ wọn ó ṣe tí wọn ní wíṣì oúnjẹ mẹ́ mélòó ni ẹ̀wá ni ẹ àǹtí mi ni ẹ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni kankan à irú yun káwọn ìtàn ṣùgbọ́n ayé yìí ọ̀tàn kálukú sì lọ sírò jẹ́rẹ̀ ìwájú ọlọ́ bí wọ́n ṣe máa ṣènáwó lọ́nu sátidé àti sànńdé rẹpẹtẹ ni wọ́n bò ló ṣèlú gbèsè ayé rẹ̀ bí ẹ̀ bá ló ń fẹ́ pọ́nmilé ah dókítà òun ló ń fẹ́ kẹ́ wá fi súná mọ́ òun kankan iná ẹ̀sìn wà ó ṣe wọn ń wà wo táìmù ara mi torí ayé àwọn ayé mọ̀yàn lò yẹn ni ó wà wo táìmù ara rẹ̀ pé sọ́pà mi tiẹ̀ tọ́ba pà mí tiẹ̀ ń kọjá mbẹ́ lásìkò báyìí sásìkò báyìí mi ọba ti rẹ́dí mi ọba ti rẹ́dí ó ti lọ ìsìláàmù sọ pé ọba ṣe é ṣe súná ọmọ ṣe pàwọn èèyàn tó dọ́kítọ́ kìnnìkan ọmọ á ṣe wá sí bẹ́ẹ̀ gbogbo èèyàn sára súná ọmọ. kìí sára súnà wọn rárá àtọ wọn ò ní òpè mí gan àwọn tí wọn súnmọ́ tí wọn nídìí oúnjẹ tí wọn nídìí ẹran ní ẹni ọhẹ ẹran fún kílàbọ̀ apẹ̀mí tíṣẹ̀ tó máa fi owó mímọ̀ fi one thousand one thousand five rẹ̀ pọ̀ sí mọ́tò tó dọ́dọ̀ rẹ̀ nígbà bá yà wọn ajámọ̀lá gbogbo ẹ̀ bá bí five hundred sí one thousand táwọn alùsì tá ń jèrè tí ò need so anabi sasara sọ fún wa pé ìdásítàdànù kún tí wọn bá wáyọ̀ ǹda lọ́wọ́ yín ó túmọ̀ sí pé obìnrin ṣe ẹni tó yẹ kó yọ ọkàn máa jáde láì gba yọ̀ǹda yóò béèrè fún yọ̀ǹda ó sì yọ̀ǹda fún kò burú ibà lọ fẹ́ lọ mọ́jọ bẹ̀ náà lọ mọ́pẹ́ tó fi dé o. fàkọ́lá Bilal Bilal wá. Wa...

ó lè làǹbì obìnrin kó jí sọ fún owó ó lè làǹbì owó kó jí sọ fún obìnrin wọn wá làǹbì owó tó làǹbì obìnrin ah shawat àwọn ìyẹn wọn nú àwùjọ kọlọ̀n kó fi aṣínú àwọn tọ́mọ o Bilal wá wo fìtínà torí ní làwọn ní wàlá ìlànà múnà àhúnà á máa kọ fún tíá fàkọ́lá Abdullah Abdullah tó jẹ́ bàbá wa sọ pé àkúlù kọ́lá Rasulillah wàtàkúlù àǹtà lànà múnà àhúnà òun sọ yìí pé òjíṣẹ́ ọlọ́run sọ báyìí ìwọ wá lọ́mọ kọ̀ fún wọn tá a ní ọ́ inú rìwáyà míì ó ní bàbá àwọn bù ní ìbútí ọkọ̀ kò bú òun nírú ẹ̀ inú rìwáyà ó ní fi ọtí ẹ̀fọ́ gba láyà nù ní ọ́ ọlọ́run mọ òfin jù ọ lọ ọlọ́run gbófin kalẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ fún tí wọ́n bá yọ̀ǹda fún ti fún wáàsí later later lẹsẹ lẹsọ mọ́sáàsì di eré wá sí o fún sọláàtù tí wọ́n máa ń ṣe ń bẹ̀ lọ́gbà yọ̀ǹda fún kì í ṣe pọ́fẹ́ lọ wòran ọ̀tọ̀ tó nìyẹn kì í ṣe ètì o lè pè ọmọ lọ wòran o lè pè ọwọ́ abúlé ti gbọ́ wá sí rẹ̀ ṣùgbọ́n tó bá ní òun fẹ́ lọ kírun ó ti gbé nǹkan ńlá ṣe ń wájú tó bá wá di wípé orí pé fìtínà tó fojú hàn gẹ́lẹ́gẹ́dẹ́gbé ní àdọ̀rùrátú tubihul mahdurat so darura a máa ṣe àwọn nǹkan míì tọ́lẹ̀tọ̀ a máa sọ di ìwọ̀ ṣùgbọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda fún kọlọ mọ́sálásí kọlọ kírun àwọn ọmọ wa sìn i'm very sorry to say it àwọn ọ̀dọ́bìnrin ìtìkáàfù díẹ̀ láwọn máa ṣe ẹ máa ṣàkíyèsí ẹ̀ èmi ọmọ ibi tí obìnrin ti máa tó ṣe ọkùnrin o àsìkò ìtìkáàfù lèmi ti gbọ́rí yóò rí brọ́dà kan tó kọjá tó kọ́ ah, ẹ̀ tí ẹ̀ kí wá láti gbọ́ nǹkan kan ibi tó ti bẹ̀rẹ̀ nu assalamu alaikum àwọn mss àtẹ̀ǹtẹ̀ ìṣe mss náà wọ́n ti wá sọ àsìkò ìtìkáàfù ìparí Ramadan mẹ́wàá yẹn wọ́n ti sọ àsìkò di ẹ̀yẹ di àsìkò tó yẹ pé ọlọ́run lè fa wọn sí kòǹgẹ́ káwọn ò ọkọ táwọn ọ̀fẹ́ nínú àwọn tó wá sí ìtìkáàfù èèyàn rí náà láti wọn fẹ́ abid àbí ẹ̀rọ ni ṣé wá yẹ kí wọ́n change kan sọ ìtìkáàfù di ààyè wọ́kọ̀wọ́kọ̀ àwọn brọ́dà mi náà ti ń bẹ tọ́ pé àsìkò náà làwọn mọ́ àwọn fìsì pẹ́lú ẹ̀dùnmí àmọ́ travel kìí ṣe tìràdíyà o kìí ṣe pé èrò lásán traveling ìtìkáàfù mi bóyá bí sẹ́yìn ni àbí kan ní tí ó láti bàá lọ sẹ́yìn pé àwọn brọ́dà sì máa ń pọ̀ ń bẹ bẹ́ẹ̀ ni ó dìde ọ̀sẹ̀ ìtìkáàfù obìnrin fẹ́ obìnrin kan ó fẹ́ àwọn amadíà ní ọ̀nà ìyànà tí ó ń bẹ̀ yẹn àbí nò ní àgíríkì kò dé ìyànà tí ó tàn lọ́kà lágbájá wọ́n wà láwọn adé àlọ́fẹ́ oníbẹ̀ ni ó lòun lọ bólúwájí nítàdọ̀mú lòun lọ lọ lọ lọ́gbà tó ń lọ́wọ́n ṣe kọ àfáà tó ń mú un bẹ́ẹ̀ tẹ́rí tẹ́rí nǹkan ńlá <laughs> àníyàn ti fi ń lọ bólúwájí lemọ́lemọ́ lásìkò tí ń lọ lemọ́lemọ́ nù so tí lílọ mọ́sálásí obìnrin tó bá ti jẹ́ pé ní ọmọ bí fìtínà ẹ̀tẹ̀ ya bẹ́gilé ọ̀rọ̀ yìí sì da lọ́dọ̀ ẹni tọ́lọ̀ fún lóbìn o ẹni tọ́lọ̀ bá fún lóbìn nǹkan láàrín ọlọ́run fún ọ ó so ṣòkòtò rẹ ó so lé ní títà kọ́kọ́ wá fi lè yíwọ́ ọlọ́run ni ọlọ́run yòókù tó tẹ̀lé ọmọ àkọ́kọ́ kó lè múra gidigidi atọkùnrin àtọkùnrin títà àkọ́kọ́ bá fi lè yíwọ́ oní ọkọ̀ àwọn yòókù ńsẹ́ kọ́lọ̀dá fún ó jẹ́ àrùlá o ọlá títorí ọlá ọlọ́run a máa ṣe wọ́n ni ọkọ̀ wa máa ṣe wọ́n ni kọ́ bá wa ṣe wọ́n sàbá tọ́ wọn sọ́nà dáadáa ọlá títorí rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin náà aisha sọ pé láwọn anna rasulallah sallallahu alaihi wasallam ra'ama ahdatha nisaahu lamana ahunna limasjida kamamu ni ati nisaahu bani israel oyin tí ojú báyìí kò jùsí ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run fi hàn ó sì rí nàrí tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn obìnrin ní ìsìn ni yóò ní wọ́n mọ̀ lọ mọ́sálásí mọ́ ni gbẹ́ bí ọlọ́run hàn náà fáwọn obìnrin bani israel àgbàlá náà gbọ́dọ̀ lọ́ọ́lé ọlọ́run mọ́ ilé ọlọ́run tẹ́ fìtínà ní ẹ̀ ń dálẹ̀ ń bẹ̀ ààyè pẹ̀lú omi omi tẹ́ bá ti rómi tó pọ̀ rẹpẹtẹ ẹ̀tún jòkòjò ẹ̀wọ́n bí wọ́n ṣe sọ ẹ̀sìn kejì yẹn dà ẹni tí ó sì rí lẹ̀ tí wọ́n á wù tí ó dùn tó ní ọ̀gá ilé ìjọsìn òní ó sì pẹ̀lú ọ̀gá ilé ìjọsìn wọ́n sẹ́ndì kan lórí WhatsApp ó ní èwo lẹ́yìn àwọn ẹ̀yìn ẹ̀yìn ọmọ kéékèèké sí tẹ́ ń wọ sọkọsọ wí àwa láwọn táwọn kó lórí ibú wa àwọn láwọn ò ṣe máa ń dà wọn òun <laughs> náà sì kò sí bòrùn lórí ọkọ̀ gbé skáfù ẹ wo nǹkan ẹ wo fìtínà bọ́bá ṣe ìdí Islam débi kẹ́ máa lùlù kẹ́ máa jó sẹ́ẹ̀ ti ba nǹkan jẹ́ ọwọ́ afiláwà ní sórí òpè ńláwà ní súnà òfin rùgbọ́n lẹ̀ òpè rùgbọ́n súnà o tún háyàwó rẹ o tún ní súnà ni nítorí pé owó tẹ́wàá rí ẹ̀wà ń fẹnu lùlù wọ́n ti ẹ̀ tó ti sọ́ di gángan ní ìsìn o ti kúrò ní afẹnu ìgbà kan mọ́ kọ́ fẹnu lù tẹ́wọ̀n gbọ́ mi sún ẹ̀wà ọ̀gá àbí ẹ̀wà gbé kí wọ́n pẹ́ nu ní ẹ̀fí jìjìjì ní ìsìn wọ́n ti ẹ̀ ti ń kó gángan. wọ́n sì wá ẹ̀rí fún yín sẹ́yìn pé nǹkan ti lójú rú wọ́n lè tó wá sọ ikú mòlídì làwọn ń ṣe à ọjọ́ bíi ta ni tara yín tàfà yín à ìmọ̀gbà lélẹ̀ yìí o wọ́n sì ká lórí WhatsApp jò ní àfẹ́ ìtẹ́lẹ́à ní bàbá yẹn rí ẹlẹ́à rẹ̀ náà wọ́n pè ó wọ́n ti wọ́n ti tí wọ́n ń jó ijó burúkú nígbà tí èèyàn ti ya ẹ̀hànà tẹ́lẹ̀ kó tó wá fi láwàní sórí kó tó wá gbé jẹ́lì bàbá wọ̀ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ tí ẹ̀hànà wà kù ní ara rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ló ṣe rí àdánwò ni o kọ́lọ̀nkọ́ ṣàánú wa o kọ́lọ̀nkọ́ ṣàánú wa o kọ́lọ̀nkọ́ bá tún ìlú wa ṣe o kọ́lọ̀ àti tó lánàá ibẹ̀ láàdùn sí insha Allah bá tá a gbé kọ́lọ̀njẹ́ wúlò fún wa. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا